محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الرابع والخمسين بعد الألف وعن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال في ثبايا أوطاس لا توطأ حامل حتى تضع ولا غير ذات حمل حتى تحيض حيضة أخرجه أبو داود وصححه الحاكم وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال الولد للفراش وللعاهر الحجر متفق عليه من حديثه ومن حديث عائشة في قصة وعن ابن مسعود عند النسائي وعن عثمان بن أبي داود أوي بواي أنا هو nípa ọ̀rọ̀ àwọn adájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìbágbépọ̀ ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin hadith alákọ̀ọ́kọ́ lálẹ́yìn wọ́n látọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu wọ́n lẹ́nu bá muhammad sallallahu alayhi wa sallam ọ̀sán nípa. سبايا أوقات سبايا أوقات نكبا àwọn ẹrúbìnrin tá a mú ní awutas awutas wọn lò ní ààyè ibi tí ogun Hunain tó ti wáyé ẹ̀mọ̀pẹ́ lẹ́yìn gbàdánù bá Muhammad sallallahu alayhi wa tọ́lá ẹlẹ́dàá wa fún níṣẹ́gun lórí àwọn kèfèrí Mẹ́kà ogun kan wáyé ọjọ́ ogun ńlá ogun ńlá yìí kò rọrùn kò rọgbọ kò dẹrùn nítorí pé ẹ mọ̀ pé gbogbo ẹni tá a bá ti jà lógun tá a borí rẹ̀ tí wọ́n bá sì jẹ́ lórúkọ lóríkì ṣáájú kó tó di pa borí wọn yẹn kò ní wù wọ́n rárá kápá wọn làwọn padà dẹni tí ọ̀tá àwọn kó àwọn dà sínú ságo nítorí pé bíborí tí ọ̀tá borí àwọn kó àwọn dà sínú ságo kò ní jẹ́ káwọn lè gbérí má ìdí ni títí tó fi dòní eléyìí tí ìtàn àgbésí ayé ọmọ èèyàn tó fi hàn wá òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ ogun tẹ rí tí ẹ máa gbọ́ àlàyé àti ìtàn apáwọn èèyàn jàun kìí ṣe pé ó wù wọn láti jagun láti pilẹ̀ kìí ṣe pé bóyá ẹ̀mí àti fẹ́ tàjẹ̀ sílẹ̀ oníbẹ̀ fáwọn bàbá yẹn ṣùgbọ́n nígbà míì wọ́n máa jagun wọ́n máa dojú ìjà kọ ọ̀tá wọn kìí ṣe nítorí ọ̀tá tòní tí wọ́n jọ fìjà pẹ́ta àfi nítorí àwọn ọ̀tá míì èyí tí wọ́n mà àti èyí tí wọ́n mà táwọn bá ti lè gbọ́ ewúro sí ọ̀tá tòní lójú ewúro táwọn bá gbọ́ sí lójú yóò ṣe sábàbí kí gbogbo èèyàn míì tí bá ń ronú lẹ́mìí rẹ̀ láti dojú ìjà kọ àwọn kó tuntun èrò rẹ̀ pa pèsè <laughs> àwọn eléyìí sèyàn lè bá wọn jà kó borí wọn bí ìdínú jáfe rí i pé ẹ ìlénu ló máa ń sábà síwájú ogun kíyàn máa lérí léka kọ́ máa lénu ló máa ń sábà síwájú ogun nítorí pé ńgbà míì èèyàn máa ṣẹ́gun láì jagun látàrí mímẹnú jà tọba ti jẹni tó mẹnú jà ọ̀tá rẹ̀ lè tàtàrí ẹnu tó máa jà kó sá kó má wulẹ̀ jẹ́ kẹ́ dojú jà kó tó káwọ́ méjèèjì sókè pòǹgbà kó borí o ẹ rí i pé àwọn kò fárò Quraish ní ìgbà tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó bá wọn jagun Badr bíborí tọ́lọ́wọ́n bá fún anábì sallallahu alayhi wa sallam ní ìborí lórí wọn àti bó ti ṣe ṣẹ́gun wọn yẹn pẹ̀lú bọ́ǹkà táwọn mùsùlùmí ti ṣe kéré títí àwọn kèfèrí lọ́jọ́ tá à ń sọ yìí tó ń ti pé ìlọ́po mẹ́ta ló ń ka àwọn kèfèrí jẹ́ lọ́jọ́ yìí ṣùgbọ́n tó ṣe pé ìdákanu mẹ́ta tó ń ka tàwọn mùsùlùmí yìí jẹ́ wọ́n tún padà borí àwọn kèfèrí tó ti pípọ̀ tí wọ́n pọ̀ eléyìí ṣe àgbéga ipò àti àyè àwọn mùsùlùmí lórí gbogbo èèyàn tí ń bẹ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé nígbà náà àwọn èèyàn tí ó jù báyìí lọ tá sì borí adúrú àwọn èèyàn báyìí àwọn èèyàn kan kéré bí wọ́n ti ṣe ni wọ́n kéré tí èsì ṣe pé àwọn nǹkan àwọn nǹkan ìjọ olóró kan tá a ríru rẹ̀ rí ni wọ́n kó wá sójú ìjà kó ló ṣe wá rọ̀ wọ́n lọ́rùn kan borí adúrò àwọn ẹni tí wọ́n pọ̀ jù wọ́n lọ tó sì jẹ́ pé àwọn nǹkan ìjọ olóró tó burú jáì làwọn kó wá eléyìí ẹ̀rù bà kálukú kò sì wú ẹnì kankan láti pé kí ìjà kọ́ pa àwọn pọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí lásìkò tá à ń sọ yìí kó tó wá di pé gbẹ náà tún á padà tún á padà sẹ́yìn nǹkan ò tún jọra wọn mọ́ ní ìgbà tá a ti jagun Uhud kò sì ṣàdédé rí bẹ́ẹ̀ ló bá sí tàwọn àtàkọ́kọ́ àkópa ń bẹ̀ àfẹ́kítẹ́lẹ̀ náà ká má lè ṣe gudugudu méje àyà mẹ́fà ń bẹ̀ àwọn náà fẹ́ ṣàṣe lọ́lá àṣegbẹ̀yẹ irú èyí táwọn ọmọ ẹ̀yà wa ti ṣe lógun Badr tán bá wí lọ tán bá wí bọ̀ wọn á ní lágbájá bẹ́tẹ̀rì gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ pé Ali ibn Abi Talib radiyallahu anhu nínú Sahih Muslim ó ti ṣalātul janāza. sẹ́nìkan lára ọ wá sí Allahu Akbar mẹ́fà dípò mẹ́rin ẹ̀yin ẹlẹ́kẹ̀fà yẹn lọ́wọ́ tó sálámà wọ́n á ká ah, mẹ́rin la ma mẹ́rin lẹ́yìn náà máa ṣe èyí ti rí tó fi wá di mẹ́fà ó ní Badr àìpé tí wọn bá Badr. ó ti dàtún bí ó ti dèèyàn ọ̀tọ̀ ó wù àwa náà gbogbo eléyìí náà kọjá pé àwọn ìyàjú táwa náà gbà ń bẹ̀ irú ewúro burúkú tá a sójú ọ̀tá nínú ẹ̀ yóò sọ àwa náà dẹni tí yóò tún gba òdòdó ẹ̀ yẹ tó fi máa sọ pé lágbájá o òun náà ń bẹ náà tó kópa nínú ogun Uhud. eléyìí ló fà ni wọ́n ṣe ti anabi sallallahu alaihi wasallam nanabi fi gbà láti jáde àwọn káfíìrì wọ́n pe èèyàn àádọ́rin nínú àwọn mùsùlùmí lọ́jọ́ tá a wí wọ́n pe èèyàn àádọ́rin nínú àwọn mùsùlùmí lọ́jọ́ tá a wí wọ́n àwa tún pa wọ́n lásán wọ́n tún wá fọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń kùn wọ́n kó nǹkan nu wọn jáde wọn gé ẹ̀dọ̀ wọn lẹ́kìrì lẹ́kìrì fòkó wọn lẹ́kìrì lẹ́kìrì wọn fi ń ṣe iyùn ọrùn àti ẹtí wàlà hàwùlà wàlà quwwata illa billah wọn fi wọn tẹsí gbogbo agbára tó ti hàn pọ́lọ̀ fún àwọn mùsùlùmí látàrí ogun Badr torí ẹ̀ ní kì í yóò sínú hikima kọkàn máa wá pé kí wàá tọ̀tà já kí wàá tọ̀tà kẹjà kẹ́kọ̀ọ́ lóra yín tó bá níwọ̀n ló borí ẹ̀ tó borí rẹ̀ ńkọ́ tó bá sì ṣẹlẹ̀ rí pé ìwọ àtọ̀tà ti fìjà pẹ́ tàrí ìwọ ló borí wọn má tún bẹ́ẹ̀ lọ́n kó mi ọ̀sẹ̀lẹ̀ ma torí ẹ̀ lànà bisọ̀lọ́ lọ́wọ́ àti lànà láti tẹ̀ náwó lè kọ́ àlàájú ẹ má máa ran kan pé kẹ́yìn àtọ̀tà kẹ́kọ̀ọ́ lóra yín kẹ́jà kò sí nínú hikima nítorí kíta ẹ bá jà ẹ̀tọ́ bá ní wọn ló borí tá borí rẹ̀ ńkọ́ so gbogbo kọ rẹ gbogbo àwòrán rẹ tó ti ga tí gbogbo yẹn wọ kékeré kan ọkàn ṣubú dànù so nítorí di eléyìí ẹ rí i pé lẹ́yìn ogun bádàrú yẹn ẹ̀rù bà gbogbo èèyàn ọmọ káwọn Yahudi kí wọ́n máa ṣe ìhalẹ̀ sọ fún àwọn mùsùlùmí pé ẹ má ti torí pé ẹ bá àwọn èèyàn yín àwọn ará Mẹ́kà ẹ jà wọ́n lógun ẹ borí wọn kílẹ̀ yọ á máa mú yín ṣe garagara o kẹ máa wò pé bóyá àwa náà á ṣe tẹ̀mẹ́rẹ̀ á ṣe mú ní kódà sínú ságo bíi tàwọn eléyẹn níjọ́ tẹ́ bá fi lè dán owó tẹ́ bá kọlu wa tá a fi dà pẹ́ ta ẹ má pa wá gan lèèyàn tẹ̀wọ́ pé ẹnu ni ẹ lókè ẹranko làwọn tá a bá jà tẹ́lẹ̀ tá a fi borí wọn tẹ̀wọ́ pé àwọn ewúrẹ́ ni wọ́n sá àtàgùtà so àwọn èèyàn pẹ̀lẹ́nu wọ́n fẹ́ gbára wọn lẹ̀ irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ láyé títí lónìí ẹ rí i pé àwọn àlùjẹ́ máa ń kọ́ lágbára wọn ní nǹkan ogun tó bá pẹ́ gbẹ́nu lọ́ọ̀nì wọn yìí bá sọ̀rọ̀ ẹnìkan ò ní kà wọn kọ́ alágbára nítorí pé à ń ṣe nǹkan àjọ olóró à ń ṣe gbogbo à ń gbé pamọ́ ẹ gbogbo ẹni tí ò tó ọ̀nà ni ọlọ́ọ̀ máa dènà jọ ó tún máa fọ́ gbọ́n mú pé kí ni kí ló lè ṣe àgbà etí ẹnu rẹ̀ ó dùn àwọn ìgbà tó bá display pé bàálù tá a ṣe yìí o actually wọn àti ìṣèrò ẹ̀ so bàálù tẹ̀sírì yìí báyìí ó ń sáré ju ohun lọ ẹnìkan nínú tí wọ́n ń sáré ju ìmálẹ̀ lọ òye ń sáré ju òye lọ so a lè tú bàálù yẹn lẹ́ǹbì láàrin ìṣẹ́jú àyà kó ti dé Washington ah lẹ́yìn náà gbogbo missiles kò sí ètò lè já torí wọn máa bó ti máa ń dodge tẹ̀wọ̀n pé kálukú tún pé ẹ̀rọ abáwá wà sí ìbàálù abẹ́ ẹ̀kọ́ so that tí wọ́n bá lọ gbèrú bàálùn jáde ńjọ́ tí ìjàmbá pa ọ́ pọ̀ pẹ̀lú wọn kọ́ mọ́ dojú ti olúwa rẹ̀ olúwa ti jẹ́ super power kọ́ mọ́ á di pé kò jẹ́ super power mi kí lọ́ náà wà ìbá àwọn kan sọ ni kò náà wà àwọn èpè olúwa ẹsẹ̀ nǹkan àbí máa àwọn kan sọ pé super power lánàá super power lónìí so tó bá kí wọ́n ti gbẹ́nu lọ́wọ́ ọmọ ẹlẹ́nu ni à ọ̀dájú pé àní mọ ẹnu ni wọ́n lé títí gbogbo nǹkan ẹ̀já mi wọ́n á ní wọ́n á ní torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé bí amẹ́ríkà ni kò lè dógun jà wọ́n kàn fẹnu jẹ́ super power náà ni sọ ẹ̀ rí i pé pé our allies ẹ̀yin ìṣe dájà jù allies ọ̀lẹ́ àfàjù ẹ àti communicate ọ̀la ọ̀rẹ́ wa ní Europe and other where and all other places láti rí i pé a mọ gbèsè tá a gbé ẹ̀dá gbé fẹ́ẹ́ ríran o sọ̀kan ti dárú ẹ̀wọ̀n Vietnam rí tí wọ́n jẹ bàbá ńlá yà so wọ́n sì ní iná ìsìsì ijó ní lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì gbàdá fẹ́ lọ ja Iraq lógun kí ló dé tán kó gbogbo ayéjọ ẹ̀yin super power super power abẹ́gẹ́sì so ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó máa pé màjàmásá là á máa kún kanjú lójú ogun gbogbo irú àwọn ọgbọ́n burúkú so àwọn èèyàn máa dá akẹ́lẹ́ kí wọ́n lágbára akẹ́lẹ́ kí wọ́n lágbára so ṣùgbọ́n ẹ mọ̀ pé nínú Islam àwọn ọmọ jagun torí kíkan lè pè wá lálágbára yìí à ń jagun ní litakuna kalimatullahi hiyal ulya kó lè jẹ́ pé gbólóńtọ́ lọ́n lọ́ga jù akramakumullah ẹ̀ẹ́ àwọn mùsùlùmí látijọ́ tí wọ́n ti ń ṣe jihad wọ́n á máa ń ṣe jihad nítorí pé ó wù wọ́n láti máa mọ̀jẹ̀ láti máa tàjẹ̀ sílẹ̀ so ìgbésẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ ló lè parí sí jihad tó bá sì parí sí jihad yẹn á jà náà ni a sì mà nínú asarul harb nínú orí pàǹkà tó gun máa bí òun náà ní sàbáyà sàbáyà ọjọ́ jẹ́mọ̀ọ́ sàbí sàbáyà ni àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké tá a bá kó lójú ìjà gbogbo wọn automatically wọ́n sọ wọn dẹrú torí rẹ̀ gbogbo àwọn obìnrin tó máa kó lójú jà tó ń jẹ́ ìyàwó fún àwọn ẹni tá à ń bá jà ọmọ fún àwọn ẹni tá à ń bá jà ìyá fún àwọn ẹni tá à ń bá jà fún àwọn ẹni tá à ń bá àbúrò fún àwọn ẹni tá à ń bá ọmọ fún wa gbogbo wọn tá a bá ti kó wọn àwọn ti di ẹni tó ta ti sọ dẹrú tí wọn bá ń pín èrè ogun àwọn eléyìí ti wà nínú èrè ogun wọ́n pín wọn fún àwọn tó kópa nínú ogun ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n kó àwọn obìnrin báyìí lójú ìjà Awtad lódodo tó bá ń sẹ́pà ń já lọ ẹnìkan wá wà nínú asọrin òun náà ń sá wa lọ́gbẹ́ ló ń yìn wá níbà tó ń ta wá lọ́fà á dojúkọ ni kò fẹ́ kàn wá bọ́kùnrin ní bóbìnrin nítorí pé ẹni tí ń bá wa jà àwọn náà dáàbò bora wa á dojú ìjà kọ kò sì fẹ́ kàn wá bárúgbó ni bọ́dọ̀ ni kò fẹ́ kàn wá gbọ́kàn nínú àwọn aṣíwájú ẹ̀sìn wa ni àbáwọn olódo wọn. gbogbo ẹni tó bá ti kọjú wa tó kọjú sí wa ti ń bá wa jà àwọn náà ni dojú jà islam ọgbà ká obìnrin àwọn tóbìnrin bá gbé nǹkan jà tó lépa àti pa wá kí làwọn náà sì á kọgbà ká ọmọdé kékeré ọmọdé gbé bọ́ǹbù nílé ọká ni àti ti jọ ọmọdé so nítorí di eléyìí àwọn èyí tó jẹ́ pa kóyún àwọn ọjà bí kọjá pé ogun ṣẹlẹ̀ lẹ́yìn ibodè ìlú so àwọn kan nínú àwọn ọmọ ogun àwọn mùsùlùmí wá wá sínú ìlú inú ìlú àwọn kèfèrí yìí gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ gbogbo àwọn obìnrin tí wọ́n rí wọn kó wọn ayé máa wọn mọ́tò kíákíá pé wọn mọ́tò wá so gbogbo àwọn ilé wọn ti di kí ni sàbáyà anabi sallallahu alaihi wasallam ń sọ nípa àwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n kó pàápàá jùlọ àwọn obìnrin ó ní la tuqta la tuqta hamilun hatta tadha ètò bá jẹ́ olóyún nínú wa ẹnikẹ́ni tí èyí tó jẹ́ ìpín rẹ̀ nínú àwọn obìnrin yìí bá jẹ́ aboyún ẹ gbọ́dọ̀ bá wọn lò títí tí wọ́n fi bí oyún wa nítorí pé kọ̀tọ́ nínú òfin ọlọ́run kọ́ ọ máa fi omi tiẹ̀ kọ́ ọ máa fi fún oko olóko lómi mu nítorí pé n ti ń bẹ nínú obìnrin yẹn oko olóko ni àtọ̀ tiẹ̀ tí wọ́n á máa dà látàrí pọ́ńbà lò ọfẹ máa fi fún oko olóko lómi mu ní kọtọ kọtọ lábẹ́ òfin ọlọ torí ẹjẹ òbí ma ná nígbà tó bá tó bí ma lẹtọ láǹfààní àti bàlù ó ṣe dídí pẹ̀lú àyà alukur'an tó ní wa ulatul ahmali ajaluhunna ayé ọ̀bọ̀n àná hamlahun àwọn aboyún ìgbà tiwọn tí wọ́n jókòó dàdẹni tó parí ẹ̀ẹ́dà tiwọn òun náà nígbà tí wọ́n bá tó bí oyún inú wọn. eléyìí tó túmọ̀ sí pé ìwọ lọ fẹ́ yàwó ìyàwó tí wọn náà fẹ́ wọn ọmọ ló lóyún ọ̀padà wá rí i pé ó ti lóyún. so ó tètè ti jáde kọ́ máa lọ sílé àwọn èèyàn rẹ̀ nítorí pé sísọ igi lórí oyún rẹ ń kọkọtọ tọ́ ẹlẹ́kejì ó tún máa fomi rẹ fún oko olóko lómi mu kò tún tọ́ torí rẹ wọ́n máa lọ. wọ́n á lànà lọ fẹ́ ṣe actually ọmọ kó lóyún tẹ́lẹ̀ náà but wọ́n lẹ̀ di mango àánú kí lọ fẹ́ sí tọ́wá sọ pé ọ̀fẹ́ fi àbóyún ọmọ wa fún oko olóko lómi mú kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la sọ̀ká kíyè sáàrin yẹn. ṣùgbọ́n tó bá jẹ́ pé àbóyún náà máa fún ọ ńkọ́ ìwọ ara ẹ̀tọ́ rẹ̀ sì ni torí Ọlọ́run ti sọ pé àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àfi fáwọn ìyàwó wọn àbá àwọn ẹni tá ní kápálẹ̀ lórí ara ẹni tó ní kápálẹ̀ lórí ni. tọ́ eléyìí nǹkan tí wọ́n kọ̀ fún ọ láti ṣe ni kó o kí abẹ́ rẹ bọ́nú tiẹ̀ àmọ́ wọn kọ̀ fún ọ láti jẹ gbádùn rẹ gbọ̀nà míì títí tí ó fi di kó ṣe kínni tí ó fi di kó bímọ ẹ lè má kíìsì rẹ ẹ lè má wojú rẹ ẹ lè wo ara rẹ àmọ́ ọgbọ́dọ̀ bá lò Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n pín lọ́kàn nínú irú àwọn ẹrú báyìí nínú ogun kan. ó wá ní obìnrin tí wọ́n pín òun yẹn ọrùn rẹ̀ gùn àfi bí ọrùn àgé wọ́n máa fi tọ́ka sí pọ́bìnrin rẹ̀ wà ní torí ẹlẹ́dè larubá wọ́n sọ pé ibi tí yẹtí máa jókòó sí lára rẹ̀ gùn yẹn ni kébi tí máa jókòó tí máa gùn lọ lára rẹ̀ ó gùn ẹni kékeré sọ lọ́rùn kúkúrú ẹni kékeré tóbìnrin bá jẹ́ pọ́rùn rẹ̀ kúrú kò bíútì ojú tí kálukú bá fi wo ni ọkọ má lè yàwó rẹ̀ o. torí pé ńgbà mí náà tọrùn bá tún gùn jù akramakumullah o tún lè jẹ mùsíbà kẹlẹmi ọmọ sọ pé bóòlù ọrùn rẹ̀ ti gùn bí ọrùn àgbámúrere máa tó àmọ́ generally wọ́n máa ń wò pé tóbìnrin bá ga tọ́rùn rẹ̀ tún gùn nínú àmì ipò bíútì Ibn Umar radiyallahu anhu bẹ́ẹ̀ tí wàá fi fún pé tiẹ̀ lélẹ́yìí o nínú èrè ogun yẹn ní Ibn Umar ló ti sún mára ní báńkì tiẹ̀ lójú gbogbo èèyàn kò sí mọ́ṣíkìlà mẹ́lẹ̀ mo rò pé yé wa <laughs> kò sí mọ́ṣíkìlà mẹ́lẹ̀ ìpín rẹ̀ ni so kò ní í ṣe ju kíkí sìn yẹn lọ lójú àwọn èèyàn ìyókù dìgbà tí wọn bá tó di pé wọn ń bẹ níbi tẹnìkan ti rí wọn lè jẹba wọn. wala ghayru dhati hamlin hatta tahida hayda èyí tí ó sì lóyún nínú àwọn obìnrin wọ̀nyí ẹnìkan ò bá wọn lájọṣepọ̀ ṣáájú kún tó sì ń kó sọ ẹyọ kọ̀ọ̀kan nǹkan sọ ẹ̀kọ́ kẹta ń sọ yìí nítorí ká lè bá a mọ̀ pápò bí wọ́n mọ́ kò sóyún bẹ́ẹ̀ kọ́ wọ́n bá a jẹ́ pọ́ lọ fomi rẹ fóko olóko lómi mú àjẹ́ pé nǹkan ti kẹ́tì hikima ṣẹ̀rí àmì ẹnìkan ti lóyún fẹ́ nìkan ìwọ́n tún bá a lò yóò di kó n fi omi tiẹ̀ òfin wẹ́ẹ̀tì oko nígbà ọba ya wàhálà kan tún ṣẹlẹ̀ yóò tún máa di pé ta ló lóyún ok tó ti kọ́kọ́ lóyún fún ló lóyún ni àbí ìwọ bàbá ni torí pé karambà ni náà lè padà sọ pé ah ṣé ogbóyún débi ni ẹ wá fún mi nígbà tó yún dúró ah oyún ti dúró tẹ́lẹ̀ náà ń ni wàhálà ọba torí rẹ̀ islam ọ̀fẹ́ kakọ ma lúpọ̀ ní wọ́ọ̀dù kàmata ni wọ́n bí ma fún tani ọlọ́mà tó lè túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni jẹ́yìn bá lọ sọ́jà tọ̀ lọ rẹ rúbìnrin torí pé rúbìnrin tó bá ti bọ́ sọ́wọ́ ẹnìkan ó lè mú lọ sọ́jà kọ́ lọ ẹrúbìnrin tó bọ́ sí ọ lọ́dọ̀ tọ́ǹba ń bá sùn tẹ́lẹ̀ so ó jẹ́ kó ṣe nǹkan sùn tí ó fi hàn pé kò sí nǹkan kan nínú àpò òbí rẹ̀ fún ọ ẹ̀yìn ìgbà náà ló tó mú lọ́jà tọ́ lọ display rẹ̀ fún títà tẹ́ni tí ọ̀rà bá tó náà bá rà òun náà kò gbọ́dọ̀ bá lò tó bá délé rẹ̀ ṣáájú kó tó ṣe nǹkan sùn ẹyọ kan. torí nǹkan oṣù ayọ̀kan náà ni ó jọ náà ọmọ pé kò sí nǹkan kan nínú àpò òbí rẹ̀ tó bá jẹ́ pé ṣe pé wọ́n fún ọ lójú ogun ṣe pé rírà lọ ra ẹnìkan ló ọ ẹnìkan ọ òun náà òun bùkátà láti jẹ́ pé o o o o jẹ́ kó nítorí ká lè mà dájú pápò àpò òbí rẹ̀ ńkọ́ ọmọ so gbogbo eléyìí agbọ́dọ̀ kíyèsí. àwọn obìnrin yẹn tí wọ́n ní tó bá lóyún ẹ gbọ́dọ̀ bá lò ṣáájú kó tó bí oyún inú rẹ̀ eléyìí clear èyí tí ò lóyún ẹ gbọ́dọ̀ bá ní ìbálòpọ̀ ṣáájú kó tó ṣe nǹkan oṣù ẹyọ kan bákan méjì làwọn èjì ò lóyún àwọn èyí tó jẹ́ ọmọge àtàwọn èyí tó jẹ́ adélébọ̀ èyí tó jẹ́ ọmọge tó ṣe pé ẹnìkan ọba lórí tó náà yóò ṣe nǹkan oṣù ẹyọ kan kó tó máa bá lò àti ẹ̀gbọ́ta délébọ̀ tẹ́ ti bá lò yìí tẹ́ bá lò ó sì nǹkan oṣù ẹyọ kan fún tó tún bá lò ó sì nítumọ̀ nítorí pé ó ṣeé ṣe kọjá pé àtọ̀ ẹnìkan ti dúró sí lára tó ti papọ̀ mẹ́yìn tiẹ̀ tó ti fẹ́ dọ́mà ṣùgbọ́n eléyìí wọn àbá lórí tí òun náà gbọ́dọ̀ ṣe nǹkan oṣù ẹyọ kan khilafun bayna al-fuqaha ìyapa wà láàrin àwọn olùmọ̀ ètò dọ́gba jù òun náà lẹni tó ṣe òun náà ni pé ẹni tó ṣe pé ó súnmọ́ kápẹ́rù rẹ̀ lóyún ó rọrùn ká bóyún nù rẹ̀ ó ní ó sì nǹkan oṣù ẹyọ kan kó tó di kí wọ́n tún bá a lò àmì èyí ṣe pẹ́rù rẹ̀ ò lè lóyún torí àti lóyún láì bá ní lò irun wa tí wọ́n sì jọ magi tí wọn ò tí ì mọkùnrin rí rárá tẹ́lẹ̀ torí ń yẹn gan mayàn irun wọn bùkátà kan ṣe nǹkan oṣù kankan kó tó di pé wọ́n bá wọn lò ajẹ́pàdé ìsìn yẹn kharaja ma kharaja al-ghali ọjáde níjáde pé àwọn èyí tó jù nínú wọn ti wà ń pò ẹni tó ṣe wípé wọn ti ń bá lò wọn ti ń bá wọn lò wọn sì wà ń pò kó ṣeéṣe ká pé wọn ti lóyún àwọn afẹ́ màmá ti lóyún àbí wọn ti lóyún ilé ìjọba torí ẹ lẹ́nu kí wọ́n bá fẹ́ ìyàwó tó jẹ́ kó ti jẹ́ ìyàwó ẹnìkan rí tẹ́lẹ̀ tí obìnrin yẹn tí ò bá ti ṣe ìjà lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kọ sílẹ̀ ohun tó dájú òun náà ní kó ti rí ìyàwó fẹ́ o nítorí pé lábẹ́ òfin ọlọ́run obìnrin tọkọ kan kọ sílẹ̀ tí ó bá fi lọ́kọ míì ọ̀ràn yẹn ni kò ṣe ìdà ìdà rẹ̀ òun náà sì ni kó ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta àbí kó ṣe ìmára lẹ́yìn nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء lẹ́yìn nǹkan oṣù alákọ̀ọ́kọ́ àbí lẹ́yìn ìmára alákọ̀ọ́kọ́ là kò gbọ́dọ̀ lọ́kọ ẹnìkan tí ẹ gbọ́dọ̀ kọ́nu sí pé mo fẹ́ fẹ́ lẹ́yìn tẹ́lẹ̀ kejì là ó dìgbà tí tẹ́lẹ̀ kẹta bá parí wọlé ṣẹk eléyìí tí ó fi àyè púpọ̀ sílẹ̀ jù láàrin kíkọ̀rọ̀ kọjá hayo àbí kọjá ìmára òun náà ní ká pè ní ìmara òun ló fàyè tọ́pọ̀ sílẹ̀ torí nìsín tẹ́ bá pè ní nǹkan oṣù tẹ́ bá ti lè ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ a máa retí nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta báyìí khalas ààyè ò sí fọ́kọ láti dá padà mọ́ faqad banat minhu inú kọjá baynuna sughra àbí baynuna kubra ó ti da àjòjì sí àjòjì kékeré àbájòjì ńlá tó bá ti bẹ̀rẹ̀ nǹkan sọ lẹ́kẹta kọsẹ̀ dìgbà tó bá parí tó tó bá ti parí ìmára lọ́bẹ̀rẹ̀ àmọ́ta bá ní ìmára ni òun ló fàyè sílẹ̀ á dúró de kó sọ alákọ̀ọ́kọ́ àníkàn kankan ìmára tí máa wá lẹ́yìn rẹ̀ wà ní. àdóde kó sì ń kó sọ ẹlẹ́kejì ìmára tí máa wá lẹ́yìn rẹ̀ tù. tó bá máa ń fi ọjọ́ márùn-ún ṣe nǹkan oṣù ìmára gbogbo àwọn ọjọ́ yìí ọ̀nà ni wàá ń tù tọ́ba wa ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta tọ́ba ti dá tí màrà bá ti bẹ̀rẹ̀ báyìí kò ti parí àyè eléyìí fáyè lẹ̀ tó pọ̀ báyà iná lọ́pọ̀lọpọ̀ gbọ́ yìí tí wọ́n máa ń pè so ti ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta tó bá yẹ pé ẹ̀jẹ̀ yún nǹkan oṣù yẹn lẹ bá gbọ́ yé kò nídìí so ti ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta so ti bẹ̀rẹ̀ ńlẹ́ màá wí tó ti bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ kọ́láṣù kò nídìí kí wò dúró dégbà tí ọba parí bíbẹ̀rẹ̀ náà là fẹ́ sọ eléyìí túmọ̀ sí pé òfin ọlọ́run kò gbà pé obìnrin tán kọ̀ sílẹ̀ kó wa lọ lọ́kọ mi láì kò sí ìdá àìjẹ́ bẹ́ẹ̀ ọmọ olùpọ̀ ní wọ́ọ̀dù. sàn kéyàwó mi náà nìsín tọ́ fẹ́ tó ti jẹ́yàwó ẹnìkan rí tẹ́lẹ̀ ọmọ ọlọ́mọ ló gbé wá fún ọ nítorí pé lọ́dọ̀ ọkùnrin ti tẹ́lẹ̀ yẹn ó ti gbóyún kù ń bẹ̀ tó yẹ pé ìgbà tó tó délé rẹ ló tó hàn sí àwọn obìnrin sì burú bàjẹ́ kò ní disclose ẹ̀ má pé òun gbé bọ̀ ni yọ́ọ̀ máa sọ fọ́kọ yìí pé congratulations upon what. sọ àmọ́ tó bá dúró ṣe ìdá ń bẹ̀rù sẹ́yìn mọ́ pé yọ hàn yìí pé kìí ṣe ìdá à ń ṣe nǹkan oṣù ní ìdá rẹ̀ má kó bí nǹkan ti ń bẹ́nu rẹ̀ ni. bákan náà obìnrin tá kọ̀ sílẹ̀ ọ̀nà wo lọ gbà bá sọ̀rọ̀ pọ̀ fẹ́fẹ́ nígbà tó wà nínú ìdá kọ̀tọ́kọ̀ bá sọ̀rọ̀ pọ̀ fẹ́fẹ́ nígbà tó ṣe pé ìdá rẹ̀ yẹn inú rẹ̀ lọ́wọ́ kò tí ì parí rẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ torí ẹ̀ ká kíyè sára jàmá tọ́ba fi lè wá fẹ́ obìnrin nígbà tí ń ṣe ìdá lọ́wọ́ lọ́ọ́ mọ̀ dájú lọ́mọdájú wípé. lọ́mọ dájú pé tuntun kálá tuyin ká o tọba ti lè fi obìnrin nínú idda a sì tún ní jẹ́ kẹ́ fẹ́ra yín má láéláé gẹ́gẹ́ bó ṣe wà lọ́dọ̀ àmàlìkíyà ńlọ́dọ̀gba jù yẹn ni kí tọba padà parí idda rẹ̀ a ní jẹ́ kẹ́ fẹ́ra yín má láéláé kákíyèsára sẹ́rí àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà èyí tí wọ́n bá kọ́ ọlẹ̀ nínú wa àyàfẹ́ ni tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́ ó lè jẹ́ ẹni tó ṣe é pé yọ́n máa wá gbogbo ọ̀nà láti tètè lọ́kọ mi wọ́n máa kà á kún pé ìtìjú yẹn kò sí ní tó lè gbé kúrò lára òun àfi kóun tètè ní ọkọ mi ọlọ́run tó sì ṣòfin ọlọ́mà àwa kò mà ṣòfin ní orígbà tó bá ṣe dàlẹ́ àtẹ̀tẹ̀ kóró kótó dikpọ́ lẹ́tọ̀ sí kẹlòmí ò tẹ̀ kọ́nu sí ọ kpọ́nfẹ́fẹ́ ọ tó bá wá jẹ́ báyìí oríṣiríṣi ọgbọ́n làwọn obìnrin máa ń dá nísìnyí obìnrin tó yẹ kó ṣe nǹkan sùn lórí ẹ̀mẹ́ta ẹyọkan lẹ́lòmíì máa ń ṣe o yọ pààrọ̀ méjì yòókù ni ẹ bá rí i pé láàrin oṣù kan ó lé jọ mẹ́wàá ó lè lọ́n ti ṣe nǹkan oṣù mẹ́ta irọ́ gidi ni o àwọn míì nínú ẹ̀wẹ̀ ó lè jẹ́ pé ó lóyún ńlọkùnrin yẹn fi kọ sílẹ̀ ìdá rẹ̀ ó yẹ kó já sí bíbí ti ń bẹ́ nù rẹ̀ tí wọ́n ti kó ń bẹ́ tà kó ń bẹ́ báyìí tí wọ́n lọ sẹ́yìn nù gbàtúlù ẹlẹ́dàá sọ pé wọ́n ò lẹ́tù àmàlí àjẹlòhónà ẹ̀yàbọ̀ àná hàmìlẹ̀hónà àwọn aboyún àsìkò gbá tí wọ́n ní kí wọ́n bí ní ti ń bẹ nínú wa kí wọ́n bí kìí ṣe kí wọ́n na nǹkan mọ́ra wọn nú kí nǹkan wọn jábọ́ kìí ṣe kí wọ́n sẹ́yìn yẹn tó bá ti wá wá ọ̀nà kan tàbọ́nà míì láti mú kóyún yẹn jábọ́ láì jẹ́ pé o bí a padà sí di ọ̀sùn ìwọ lọ fẹ́ kó gùn àlà áṣùlù wa ni pé alùmùtọ̀lọ́kọ́tù yàtọ̀rọ̀ bọ́sùnàbí ànfọ̀sẹ̀hìn tẹ̀lẹ́ tẹ̀tẹ̀kùrù. ó lè jẹ́ pé oyún ti kóṣù mẹ́ta kó tó lọ sẹ̀dánù sẹ́nu ká tún bá wá ó kéré ju oṣù méjì ó lé mi tí ó fi ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta kó tó wá di pé yọ òun ló fi ló fi ẹ̀mí fún iye ọjọ́ tí ó fi jókòó pé kó gùn dìgbà yẹn torí pé tó bá wù bàbá ti foyún yẹn lẹ̀ kó ti bì í bàbá ti sọ̀tù mẹ́fà so àwọn ọjọ́ ló kù tá a máa tó fi bí ma ó dídí èèyàn ọlọ́fọ́ dànù àwọn afẹ́ sọ pé ẹ́ ṣé bá lọ sọ pé táwọn bá bí ma ni òun sì ti mọ́yún kó mẹ́ kò sóyún bẹ́ẹ̀ ma kí ló ti fẹ́ dúró wọ́n fẹ́ mọ̀ fún lóyún kó lóyún ni ẹ̀gbọ́n. sọ́lọ̀ náà lọ fẹ́ mọ̀ bó lóyún kó lóyún kò dájú pọ̀ gbádùn ọlọ́run fẹ́ fi hàn sí ọkọ tí ọfẹ́ kú lọ́dọ̀ rẹ̀ pé ògbé nǹkan kan tòun ògbé sálọ ògbé fẹ́ lòmíì tọ́ ní ìsìn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ṣé gbogbo yín tó bá ní wọ́n ṣe náà ni wọ́n lè mú gbogbo ẹ̀ kú àbẹ́yìn ọmọ ni à sábà ní wọ́n ṣẹ́yún ní ìsìn ìgbà ṣé nǹkan kan tún ṣẹ́kù tí máa da iye wọn rú sẹ́kù lè dè máa ń bì kó dè máa ń bì kó tún ní wọ́n nídìí láti fọnu rẹ̀ láì sábọ́ so gbogbo ẹ náà ló máa ń ṣẹlẹ̀ náà torí ẹ wá ṣe nǹkan ìwà gàbàǹgebè àìdúró déédéé irú obìnrin tó ti jẹrú àwọn gbèsè irú ìjókòó tó ẹ kó jókòó yìí tí ò jókòó display ara rẹ lórí social media ni pé àyíká àmà tẹ̀ ń bá ń wáyà o ẹ mọ̀ pé subhanallah kò síbẹ̀rù ọ̀nà ó ké ní ìsìn táwọn bi rò pa dàbí ọgbọ́n láyé kí láǹsọ̀ fọlọ́njọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù. ìwọ náà tó lọ bẹ́ẹ̀lì tó lọ ríyàwó tó bá mọ details yìí ṣé o ti ríyàwó o ti ríyàwó o ti ríyàwó torí rẹ gbogbo ntọ́lọ́mbá ní ká ṣe agbọ́dọ̀ ṣe náà nítorí pọ́lọ́n kì í ṣàdédé fìyà jẹ́yàn àfi ńgbà téèyàn bá kọ̀ láti tẹ̀ láwọn òfin rẹ̀ ṣẹlẹ̀ yìí jẹ́ ètùsọ̀ jẹ́mbà lẹ́yìn rẹ̀. النبي صلى الله عليه وآله وسلم تواصل من حديث أبو هريرة رضي الله عنه بك الولد للفراش وللعاهر الحجر متفق عليه من حديثه يعني قال البخاري مسلم وجب بيع في جادي بودو أبو هريرة ومن حديث عائشة في قصة بكنا بخاري مسلم تجوب حديث جدي نينو حديث عائشة اللي تبايت كدي بخاري مسلم تجوب جدي نينو حديث ابن مسعود طب تلي بايوان كلا حديث ينصر أكوكو حديث gẹ́gẹ́ bí gbogbo àwọn àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ń tọ́ka sí ìdájọ́ ńlá eléyìí tó ṣe pé àdìsí yìí òun náà la máa fi yanjú áwọ̀ ńlá láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n bá jọ jẹ́ ẹni tí wọ́n jọ jẹ́ lọ́kọláya àbí wọ́n ń wora wọn ní lọ́kọláya tó ṣe pé lábẹ́ òfin Ọlọ́run wọn kì í ṣe bẹ́ẹ̀. sàdéfì náà máa fi yanjú gbogbo eléyìí àdéfì tó ga púpọ̀ ni gẹ́gẹ́ bí gbogbo àwọn àdéfì anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní alwaladu lil firash ìṣẹ̀lẹ̀ ló sì bì ìṣẹ̀lẹ̀ tó bí òun náà ni ọ̀rọ̀ nípa ọmọ kan tẹ́rùbìnrin kan bí ta ni bàbá rẹ̀ ìgbà tí Sa'ad ibn Abi Waqqas tóun wá tó fà kíkọ́rí pé ọmọ ìyá ọmọ ọmọ ìyá mi ni Utba ibn Abi Waqqas. àà ah, ah, wà nábì náà wò wọ́n jọra púpọ̀ náà bẹ́ẹ̀ ni Sa'ad ibn Abi Waqqas ń sọ fún anabi sallallahu alaihi wasallam. sọ ẹnìkan ọmọ Zam'a onírọ́rọ́ eléyìí ọmọ bàbá mi ni o ẹrúbìnrin bàbá mi ló bí fún bàbá mi. tọ́ ìgbà tí wọ́n wádìí abálọ àbábọ̀ rẹ̀ obìnrin yẹn jẹ́ ẹrúbìnrin fún bàbá tí wọ́n wí òun. tọ̀tí ẹrúbìnrin rẹ̀ ń lè rẹ̀ tọ́ọ̀tà ẹrúbìnrin rẹ̀ ń lè rẹ̀ tó bùnyàn ẹrúbìnrin rẹ̀ ń lè rẹ̀ tó ń bá lò tọ́ba wa bímọ ọmọ wọn bá àmọ́ jọ ta ló lọ́mọ ibi tí wàá là wà ẹ wo agbọn pé wọ́n ló lẹ́rú ọ̀nbẹ́rù yẹn lò ó sì ta òfin háyà torí wọn fi yàn háyà máa bá sùn ok tó bá ṣeé ṣe kápọ́ màá ya Sa'ad ibn Abi Waqqas náà wọ́n bí màá yẹn fún ajẹ́ pé wọn àṣàdédé bí fún lọ́nà ẹ̀tọ́ ọ̀nà àìtọ́ lọ́bádé torí rẹ̀ al-waladu lil-firash tó jẹ́ ìjẹ́ fúnni ìlọmọ máa jẹ́ ọmọ ẹni tóbìnrin yẹn jẹ́sẹ̀ fún ọmọ ọmọ ẹni tẹ́ni tó bí fún ni mo agẹ́tẹ̀ tí èsè de yíbo là ń sọ ọ̀sán náà gbọ́ ọmọ ọmọ ni ọ máa jẹ fún ẹnitẹ́ni tó bí jẹ́tẹ̀ fún yẹnikẹ́ni tí màmá ọmọ yùn tọ́jẹ́ ìtẹ́ fún òun ni ọ máa lọ ma màmá nìsín ìtẹ́ni fún bàbá wọ́n mú lábala rí èyí tó wọ́pọ̀ jù tọkùnrin bá ń bọ́bìnrin lò òun náà ni kóbìnrin kọ́ wà nísàlẹ̀ kọkùnrin ọ wà lókè kóbìnrin ọ dàbí ìtẹ́ fọkùnrin. so ẹni tí ọba ti fẹ́ yàwó ìyàwó rẹ ti dìtẹ́ fún ọ ọmọ tíyàwó rẹ yẹn bá bí ọmọ àwọ tíyàwó rẹ jẹ́tẹ̀ fún ni mo rò pé yé ẹ̀kẹ́ bọ́ọ̀ ni àwọ̀ rẹ̀ ti wá fẹ́ jẹ́ tẹ̀fẹ́ lómi pẹ́sẹ́sẹ́ àbí tó wá kọ́ ń sori ibú wọ́n ń serégbè tòtòrò obìnrin kan lásìkò kan nígbà kan kò lè jẹ́ tẹ̀fẹ́ yà méjì èèyàn kan náà ni ó jẹ́ tẹ̀fẹ́ torí ẹ̀ sẹ́yìn bá ti fẹ́ yà wò gbogbo ọmọ tíyàwó yín bá bí lópin ìgbà tíyàwó yẹn jẹ́ ìyàwó lọ́dọ̀ yín tẹ́ ẹ̀ sí kọ́ọ́lẹ̀ tó nọ́ọ̀sì bọ́ yín dànù ọmọ rẹ̀ tó bá bí wọn ọmọ ẹ̀yìn tí ìyá yàn tó jẹ̀tẹ̀ fún un nígbà tí wọ́n ti wá wí bẹ́ẹ̀ ó sì ṣeéṣe kóbìnrin lọ zìnnà gbọ́mọ wá ọ̀nà ah, ẹbí sẹ̀rí àti sọ yìí pé gbogbo ọmọ abábí lọ́ọ̀dẹ̀ ọkọ wa ọmọ ọkọ wa náà ni bọ́fẹ́ bọ́kọ̀ yàrá wọn máa ṣe zina wa kò sí wàhálà wọn náà máa wọ àwọn ọmọ dáadáa ìmọ̀ ń dá òsèlè yìí <laughs> no no no no no impossible tó bá ti mọ̀ pé there is an impossibility fọ́ọ̀mà kan láti jọmọ rẹ̀ ọgbọ́dọ̀ gbẹ́nu lọ òfin ṣẹ̀rí ọ̀túngbà ṣẹ̀rí àìkọ́ yẹ kéèyàn ọgbọ́n so kọ̀kọ́kọ́ fún ọ láyè káyè kátó máa tẹ́lẹ̀ ẹ jẹ́ pé eléyìí oṣù tẹ̀mí ìfẹ́lẹ̀ àwọn ọ̀gbádùn ẹbí ìyàwó rẹ̀ lóbi ok ọ̀wọ́n accuse ẹ̀ lórí ọmọ kan so ọkọ̀ bó ló ṣe kọ́ ah, ó ti kọ́kọ́ bí ìyàwó léèrè pé bó lọ́mọ eléyìí jẹ́ Ah, ọlọ́run náà ló ní ó rí báwọn èmi kọ́ ni mo èmi kọ́ ni mo ń dá ọlọ́run ló wú o ah, ọlọ́run ló wú kẹ́síkíá ọmọ eléyìí ó tilẹ̀ jẹ́ kó wúwo kì í sọ́mà mi tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn tó nínú kóbìnrin kó tètè gbà fún ọ àwọn ń ta ṣe má ṣe tọ́ ìgbà yẹn ó ti máa bó ṣe páàkì òun àti ọmọ kálukú kó ń sàkání rẹ̀ àbí ó ṣe lágídí falẹ̀ àn ẹjọ́ ṣépè fúnra yín wọ́n fọlọ́ ń búra lẹ́mẹ̀rin ọmọ yìí sọmọ rẹ̀ lórí ẹlẹ́karùn-ún kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́lá náà rẹ̀ tó bá pọ̀ ń parọ́ ọmọbìnrin obìnrin náà búra lẹ́mẹ̀rin wàlláhì. ọmọ rẹ lọmọ yìí lórí ẹlẹ́karùn-ún ọlọ́run bínú sọ tó bá jẹ́ pé òdodo bá lọkùnrin yìí sọ ẹ mọ̀ ká lè bọ́rọ̀ débẹ̀ kẹ́nìkan náà méjèèjì ọ̀pàdánù rọ dájú pé ẹnìkan máa parọ́ náà tí àwọn méjèèjì bá fi lè búra báwọn wàláhì ẹnìkan parọ́ bẹ́ẹ̀ ni ṣe sọ fáwọn tá a ṣe lè hàn kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe nínú tó kọjá. kò lè ṣeé ṣe ẹnìkan ò ní pàdánù rọ́nà àmì jèjì tó tẹ́ bá ti wá ṣe báyẹn sẹ́yìn máa pé ọkùnrin ti búra obìnrin ọ̀sà dédé búra tó bá yẹ pé rọ́ọ̀nì máa ń pa àfi nítorí pé kò fẹ́ jìyà torí tó bá kùnà láti búra ó ti hàn pé lóòótọ́ ó ṣe zìnà ni ìyá zìnà tí wọ́n sì fi jẹ́ ń gbọ́dọ̀ pàbílẹ̀ kọ ni pé wọ́n sọ lóko tí èkó ó wá fẹ́ escape o punishment yẹn pẹ̀lú rọ ó wá búra èké lọ́bàrà rẹ̀ pàdé lọ́dọ̀ lọ torí ẹ bó bá ti mọ pọ́n mi sọmọ rẹ látàrí ìfura tó fura lóòótọ́ gbogbo ọmọ tíyàwó rẹ bá ti ń bí wọn náà ló ní ó túmọ̀ sí káwọn ẹlẹ́nu jàǹrà nínú àwọn obìnrin tí wọ́n sọ pé ó kọ́lá tíkìnì tó wọ́n sàlàyé fún ẹ tó bá jọmọ rẹ nú àwọn ọmọ ẹ gbọ́rọ̀ wọ́n ṣàlàyé ìtọ́ba jọ́mọ rẹ̀ à ọlọ́fẹ́ jẹ́ arábù ẹ ẹsẹ̀ ìbọn yẹn háyà rẹ̀ ìyàwó rẹ̀ àwọn obìnrin Yorùbá máa ń sọ ọ́ kàkọ́kọ́ la ti sọ fún yín tó bá tẹ̀tẹ̀ nú àwọn ọmọ yín kan kan kan pé ọmọ bàbá ọmọ inú rẹ̀ ń dùn lábẹ́ òfin ọlọ gbogbo ọmọ tó bá bí fẹ́ bọ́ ọkọ ọkùnrin náà lónìí títí tí èfura. ọ̀hún ni àwọn àbúrò rẹ náà ọ̀kọ̀ọ̀kan wọn ní kọ̀ọ̀kan á láì ṣe búrẹ́dì. kò ṣòro náà láwùjọ yorùbá ẹ̀ mà mà torí pé ìgbà tí wọ́n bi ànábì sallallahu alaihi wasallam nípa sálẹ̀ máa wọlé lọ bá àwọn obìnrin láì yọ̀ǹda káwọn á ẹ gbọ́dọ̀ wọn alhamu àwọn èèyàn ọkọ táwọn jọkùnrin bí bàbá ọkọ bí ẹ̀gbọ́n ọkọ bí àbúrò ọkọ àbọ̀mọ tí wọ́n bí fọ́kọ látara obìnrin míì tó ń jọkùnrin sákàlì máa wọlé tọ ìyàwó a ànábì ni alhamdul maut àwọn kú nìyẹn lóòótọ́ láwùjọ yorùbá yìí ẹ rí obìnrin míì tọ́jọ́ pé ń tún lóyún fábùrò ọkọ fẹ́ gbọ́n ọkọ kọ́dà mo gbọ́ ìtàkàtọ́ yà mí lẹ́nu wọ́n ní obìnrin kan ti pẹ́ lọ́dọ̀ ọkọ kò lóyún so ẹ̀gbọ́n yẹn ló ti kọ́kọ́ fẹ́yàwó àwọn àbúrò táwọn á fẹ́yàwó lẹ́yìn ọ̀rẹ́ yẹn àwọn ìyàwó wọn lóyún wọn bímọ wọn lóyún wọn bímọ so ìdààmú wa bá ẹ̀gbọ́n tó ń ti fẹ́yàwó ti pẹ́ tí ìyàwó rò lóyún so wọ́n á gbìyànjú hospital hospital hospital yìí wọ́n á sọ ọ́nù fámìlì kékeré gbó wàhálà kí ló ń ṣe tó ṣe káwọn eléyìí ọba ọba sùn kó lóyún gbà tí wọ́n lè. subhanallah láì sí wúrẹ́ tẹ sọ sáàrin agbo ẹran pé wọ́n bá yín ra mu ha subhanallah wọ́n bá fẹ́ máa dààmú kọ́ máa lọ sí tí wọ́n máa ṣe kí àwọn àbúrò rẹ̀ gbádùn wọ́n lọ gbádùn islam ọ̀faramọ̀ gbàtà ìsẹ̀rànkù ẹ̀ẹ́n so tẹ́lẹ̀ yìí bá yé wa alùwálẹ̀ dòlè fìràṣ lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ obìnrin ọ̀jẹ̀ pé ìwọ náà ló bímọ yẹn fún ṣùgbọ́n ọmọ ọ̀jọ́ tìrù rẹ̀ ọmọ tẹ̀lẹ̀ ẹ lè jẹ́ pé láàrin ọmọ márùn-ún ọmọ mẹ́ta jọ méjì ọjọ́ ìyá wọn ni wọ́n jọ kí ló burú mbẹ tọ ó sì lè jẹ́ pé wọn ọjọ́ wọn ọjọ́ ya wọn ẹ wá ń wá nu fámìlì yìí ta ló dà báyìí ta ló rí báyìí kò ní ìdíkẹ wa èèyàn mélòó lọ mọ nínú àwọn grandpa rẹ torí bóyá grandpa kan tó yẹ pé òun tiẹ̀ bóyá lẹ tógò ló gbé o ò ó lọ́mọ ń jọ àwọn bàbá tó bá mọ̀tàn ni wọ́n sọ pé yes grandpa báyìí lọ́jọ́ ó nídìí kọ́ á reject ọmọ nítorí eléyìí àbí òye wa torí àwa gangan alára kálukú kó wúra rẹ̀ wúra rẹ̀ àti bàbá rẹ̀ ó rí i pé o lè má jọ wọn dáadáa àbí òye ó lè jẹ́ pọ̀ jọ wọn débi kan lápá àwọn bàbá yín náà ti fi ru eléyìí náà róòlù wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ nílé tipẹ́ gbàtẹ́nì kan wá bá nàbì sallallahu alaihi wasallam tó ní ìyàwó ń bímọ tó ń doubt because ó bí ọmọ dúdú òun ò dúdú ìyàwó ò dúdú kó lọ́mọ ti dúdú so níràkùnmí ó lò níràkùnmí kí ni kọ́lọ̀ ọ̀dà pọ̀ ṣé kò sí aláwọ̀ kùnkùn máa dínú wọn bíi brown báyìí ó ní ọwọ́ àná ok ìgbà tí àwọn ìyá ràkúnmí àtàwọn bàbá ràkúnmí rẹ kò wọn ò rí brown bó lè léyìí ti mú brown wá tó fi lé dànù pé ìwọ àjòjì ni wọ kódà ó lè jẹ́ pé lára bàbá ńlá kan ló ti mú kọ́lọ̀ tó bá jẹ́ pọ́ máa tiẹ̀ yìí náà mú kọ́lọ̀ lára bàbá ńlá kan kọ́ tó bá farabalẹ̀ <laughs> so eléyìí túbọ̀ sí pé má tètè máa dájọ́ ẹ sì máa pé àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ̀sùn kàn wọn náà ó ní í ṣe pẹ̀lú bóòlù obìnrin náà fúnra ara rẹ̀ ti ṣe ń ṣe obìnrin tó bá pa bẹ́ẹ̀ rẹ̀ mọ́ tọ́jú èèyàn rere tọ́jú mọ́mìnà ẹnìkan ò ní fẹ́ sùn àmọ́ lọ ìròyìn ní fọ́kọ kò gbayọ̀ǹda ó lè mi ti Ọ ń sọ fún mi ní àbí ọ̀ ń èyí tó bá rí actually ó ní lọ ó mo ti lọ tòní mi à sẹ́yìn eléyìí tọkọ bá fẹ̀sùn wọ́n rí yẹn fẹ̀sùn torí pé gbogbo náà tẹ́lẹ̀ náà níjọ́ padà obìnrin tó gbọ́kọ lọ ó dé ọkàn bẹ́ẹ̀ nìkan nu lé ní ọkùnrin bó lè ti jẹ́ àbúrò ẹ̀gbọ́n bàbá màmá mi ni ah, ah. ma eléyìí nu fámìlì rẹ ni àbúrò ẹ̀gbọ́n bàbá màmá mi orúkọ jìnnà náà tó ní mọ̀ pálí lọ́n lọ́ ra Hollandia milk wá fún o ti wá sọ pé ẹ bá fi po tíì ní ní <laughs> tó ẹni wọn ń ta búrẹ́dì kan lu ìhó da púpọ̀ mẹ́mí ń fẹ́ kọjá pò ń lẹ́bàá mi rà sí sí yẹ la hawla wala quwwata illa ẹni tẹ́ ìjọ ń ṣí àwọn obìnrin lọ ń sáàbù tí wọ́n mọ̀ kọ́dọ̀ kan ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí tí ìyàwó tó ń sọ pé ẹ ẹ àwọn ti ríra ti pẹ́ pẹ̀lú bọ̀dá so àwọn issue táwọn ti fẹ́ discuss lọ́rọ̀ family pọ̀ so therefore máa fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi kí n wà lọ́dọ̀ ká fi sọ̀rọ̀ because àárọ̀ lánàá ni wọ́n lọ àtúnfẹ́ máa bára wọn sùn lọ́kùnrin bá tún fi lélẹ̀ tó kẹ́ lè gbádùn ọ̀rọ̀ tẹ́ ìbára yín sùn láì mọ̀ pé àlè ló ń fẹ́ fi lélẹ̀ tó gbogbo ọdún àwọn eléyìí níjẹ́ òní mọ́kùnrin ò ní padà kú àtìrí wa padà tí ọkùnrin á pé tí wọ́n wá tí wọ́n wá díjú kí n tó yá tó bá ti tó bá ti bẹ́ dànù má bẹ́ orí ẹ̀ dànù wọn á ní ọ ti burú jù kò ní burú jù so torí gbogbo ọmọ yẹn gan ti sọ ma mi orísun àbí orísun lóòótọ́ ṣẹ̀rí àsọpọ̀ ọmọ rẹ ni àmọ́ pẹ̀lú àwọn atrocities tá a rí lọ́wọ́ obìnrin náà lóòótọ́ ó súnmọ́ ìwọ́kan náà ni wọ́n ní ọkọ náà dára ọkọ ń wọlé aṣẹ́wó bó ṣe ń wọlé níyàwó ń jáde wọn á pàdé ń bí ẹnu lẹ̀kùn ẹnìkan ṣá ìyá alágbádá àrùn ni wọn wà ní kìnnì tí wọn jáde rẹ lọ ṣàtẹ lẹ́yìn ó ti kú dànù wọn ò tí ì gbé sí i àwọn eléyìí ò ní dààmú kọ́ mọ pé wọ́n ń ṣe zìnà bí wọn fún ni wọn ò ṣe fún àwọn ẹlòmíì tún wọn akramakumullah bí àwọn bàbá karamba ní burúkú ẹ̀ ó ti dàgbà burúkú ó ti dàgbà burúkú lọ́wọ́ pé tí wọ́n bá tọ̀ gan wọ́n mọ̀ bá bọ́ sókòtò ni á ma máa fẹ́ m'a ọmọ kókòkò bí ọmọ eighteen years ọmọ twenty years ó wá kó wọn jọ bíi forty lẹ́yìn náà tí wọ́n kọ́ dára burúkú nìyẹn nítorí pé òfin ọlọ́wọ̀n gbà kọ́ fẹ́ ju mélòó lọ mẹ́rin tó bá jẹ́ mùsùlùmí ní ìtútù kí wọ́n wá ké láàrin rẹ̀ sọ́lọ́ lọ́fẹ́ sojú ṣe ọ̀kan tó dáńjàkadì ọ̀wá kó fọ́ọ̀tì jọ. sáyẹn pé yọ̀ọ́dà ìgbà tí yẹn kàn kó ẹran dà sínú àgbàlá ni gbogbo tí máa ń ṣẹlẹ̀ òun ò ní mọ̀ wọ́n kàn á bá pé lágbájá ti lóyún ni òun náà ní béèrè pé bó ló ti lóyún <laughs> mo rò pé torí wọ́n ń bá a fún wọn lóyún ni so wọ́n ti ẹni wọ́n scan rẹ̀ ìbejì lọ́wọ́ amẹ́kẹ́ ah masha allah masha allah ń bọ̀ ń bẹ̀ bó ló ṣe ni ẹ má wàá di rẹ̀ so gbogbo orú àwọn eléyìí irú rẹ̀ ò lè sọ pé obìnrin kan bímọ fún un torí káwùsùlà náà tó bá ti ka one two three four lẹ́yìn fọ́ nǹkan gbogbo obìnrin tó bá tún wà lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n ń ṣe zinani one two three four nǹkan tí ọba sí igi nǹkan òun náà zinani so òfin ọlọ́run agbọ́dọ̀ mójútó wọlé làáhìrì hájọ́ ẹni tọ́jú ń zina tó ẹ pé zina ló ń fi bóbìnrin lò ó fó ló ń mú o òfo ni ó mú o ó ní rọ́mọ mú o wọ́n ti kọ̀nfàmù kó ń zì náà nìwọ ọ̀wá ń kílèmù ọmọ kí ni wọ́n fọ òfo ìwọ kọ́ lọ lọ́mọ ẹni tó fẹ́ yàwó ńlọ lọ́mọ torí ẹ̀ tí wọ́n bá ti gbé kéésì wá báyẹn èèyàn méjì mẹ́ta ń já sí ọmọ lọ́dọ̀ òkè ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn kálukó jókòó bóun ni wọ́n jẹ́ sóbìnrin àjọ ń dọ̀rẹ̀ o bọ́ọ̀ ni wàá jẹ́ aládùúgbò ni wàá bọ́ọ̀ ni wàá jẹ́ ìyàwó mi ọ̀kẹ́ àti gbó ló ti fẹ́ wọ́n á sọ pé láti fourteen fourteen thirty three àti wàá di fourteen forty three ọdún mélòó ni ọdún mẹ́wàá ọ̀kẹ́ ọmọ tá ń sìn fa wàhálà lórí rẹ̀ ọmọ ọdún mélòó ni ọdún mẹ́sàn-án. ẹ̀yin kọ́ńjò lẹ bẹ̀rẹ̀ sí dọ́rẹ̀ a ó ti pẹ́ o látọ̀dún gbọ́n hàn wọ́n kọ́ ti múlẹ̀ tira yá ó ti pẹ́ gan. ok ṣé ẹ ti fìgbà kan fi obìnrin yìí rí kó di pé bàbá yìí fẹ́ rárá o àsọ̀rọ̀ fífẹ́ o <laughs> so ìwọ sẹ́yìn náà ti ń sọ rẹ ṣáájú di so igi àkọ́kọ́ mímọ̀ ti mà igi lásán ta lọ́lọ́mọ ẹni tó jọkọ̀ lọ́lọ́mọ. òfò làwọn eléyìí òun tẹ́lẹ̀ tún ti wá jẹ́rìí pé àwọn náà ń bá sùn àwọn náà kéèsì míì nù kéèsì míì nù tó eléyìí jẹ́ nítorí máa ń yanjú gbogbo wàhálà hadithi yìí kan náà tún wúlò fún wa níbi tẹ́nìkan bá kú tó fi ìyàwó márùn lẹ̀ a sọ yìí pé alwaladu lil ẹ̀ka ìyàwó mẹ́rin fún wa tó ṣe yí pé déètì wọn ló wà ní wájúwájú ìgbà tó fẹ́ wọn àtàwọn àtàwọn ọmọ wọn ní òjòògùn walil'ahir al-hajar bàbá yẹn kan náà ìdájọ́ méjèèjì ṣẹlẹ̀ lórí lórí àwọn ìyàwó karùn-ún kẹfà keje kí ló mú òfò àwọn eléyìí àwọn ìyá yẹn wọn ní jogún àwọn ọmọ wọn kọ́ wọn ní jogún a sì kí láwùjọ yorùbá ọlọ́nkọba túnṣe nínú nǹkan tọ́jẹ́ ìwà burúkú tọ́jẹ́ tọrọ fọ́nkálẹ̀ gidigidi láwùjọ yorùbá yìí ní zina ká máa bí máa lè ọ̀pọ̀ láwùjọ yorùbá yìí fọlá máa ń yá àwọn lẹ́nu tẹ́ ẹ̀ máa ń sọ pé gbogbo obìnrin tí ó lóyún fún ọ tó sí aṣọ kódà kẹ́ so yìgì lẹ́yìn rẹ̀ yìgì yẹn ọba nkankan má aṣọ ọ̀bọ mẹ́yẹ má ọmọ yẹ ti rìn òwò wọ́jà wọ́n mọ̀ ní aa ah, ah, ah, irú èwo lè lẹ́yìn gbogbo wa ajẹ́ pé gbogbo yín lọ́mọ ẹ̀dùn náà nù sòfin ọlọ́run kò sí takò báwọn bàbá rẹ bá ti ṣàṣìṣe tí wọn náà bá ti ṣerú ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbọ́ má dàrú ẹ̀ wò má tọrọ àforíjì títí dọjọ́ kú rẹ̀ aláàánú lọ́lọ́ ọlọ́run lè forí jìn ọ́ kọ́ má bíọ́ ó sì lè má forí jìn ọ́ kó bíọ́ kó jìyà rẹ̀ ẹ̀yìn tó bá jìyà rẹ̀ tán kó padà fi ọ́ sálẹ̀ jẹ́nu àmọ́ kọ́ lọ́ọ́ mọ̀ pé zina yẹn ọ́ ń bẹ́ nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ṣe pé ọlọ́run ti dá iye gbèdéke ìyà téèyàn jẹ lórí rẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá sì ti rí bẹ́ẹ̀ téèyàn bá ti lè jẹ láyé tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmá yọ ọmọ abẹ́ta tẹlẹmẹṣíà lábẹ́ bọ́lọ̀mbà ṣe fẹ́ zina ìsèǹtẹ̀ yẹn máa ṣe tí ọmọ adùnnú ọ̀bọ wàláhi tàláhi ọ̀bọ tó o bá jí ya rẹ̀ láyé ọ̀n bẹ lábẹ́ pé ọlọ́run bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndà lọ́kìyàmù yóò ṣe bọ́ bá ṣe fẹ́ fún ọ ìnṣá àfáàn tó bá wù yóò ṣàmójú kúrò fún ọ wọn ìnṣá àdábẹ́ tó bá sì wù yóò fìyà jẹ ìgbádùn rọ̀ wò lọ́wọ́ àánú zina o ìgbádùn ìṣẹ́jú méjì náà ìbànújẹ́ láéláé torí kò ní fi ọlẹ̀ lẹ́yìn tó bá tún kú ònú sàárì rẹ̀ ń jọ gbẹndàlùkìyà kí wọn lọ fẹ́ sọpọ̀ jẹ lérè àwọn ọmọ tẹ̀sí bí lọ́nà zina ní táwọn náà ń fojú àwọn ẹni tí ń bí wọn yẹn rí wàláhì kìí ṣeré omi ìgbà ó lè jẹ́ pọ̀ ní ó ṣe kú pọ̀ tẹ bá rí bómi ṣe máa wo ẹni tó yẹ ká pè ń bàbá rẹ̀ o ẹ̀yin náà máa bẹ̀rù fún pé tí wo àti ẹnìkan bá dá wà ó lè pa ọ́ wàlá irú rẹ̀ ká ti ṣẹlẹ̀ tí mo rí tí ètò yẹ ká pè ní bàbá yẹn ti sọ pé sẹ́mi ló ń wo bá wọn ọmọ yẹn tó ń wo ni pé kí ni ṣé bàbá wa lẹ̀ ni ọmọ yẹn ti sọ ṣé bàbá lẹ̀ ni èló lẹ̀ ń lórí ẹ̀ lórí tẹ̀ máa pòṣe san òkú tó ẹbí ẹbí ti wọ ọmọ kọ́ ẹbí karamba ní ilé tí ò ṣe sùúrù kó bí ọgbọ̀nà tó dáa a nídìí láti dá sàárín dáa bọ̀wọ̀ fún bàbá o mo bàbá náà ti dá rárá rárá eléyìí ṣe bàbá torí rẹ̀ wọn náà múra àbí o ti dé tiẹ̀ nìkan wíkẹ́ndì má dáa torí o lè doyún wàá gbà o o doyún o tún gbà o wàláì méjèèjì lọ gbà. nínú àdìsí kan anabi sọlá àdìsọlá ń sọ̀rọ̀ ọba yẹn lẹ́rù ó ní oore òní yé gbẹ pẹ̀lú àwọn àlùmọàmì lópin ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ láàrin ibi yorùbá náà sọ pé létí bá ń tòrò <laughs> Allahu akbar torí ẹ ẹ já bẹ̀rù Ọlọ́run. ìyàwó ni kò fẹ́ ọkọ ni kí wọn náà ní tọ̀wọ́ jíǹsì káyé tọ̀ gbádùn torí ńgbà tí wọn bá rọ ọmú tán tó bá doyún à ìwọ fúnra rẹ ló mú jíǹsì ló fi dáná oúnjẹ torí ó rí i pé kò ti fi jíǹsì pé orí ibú orí ibú tí sọ̀kalẹ̀ sí ọ la ọmọ wa wọ́n wọn máa pe jíǹsì tó kóbó lu ẹ nánu gbà tó lu ẹ ń wọ ńgbà wọn ni kò máa wọ sí ọgbọrọ òkúkú gbọrọ ìwà tó fẹ́ ka sùkúù tí yàrá rẹ ọkà rí sẹ́yìn kó n ti lajú sá ìwà ọmọkùnrin náà tó lọ sùkúù tí bàbá rẹ ọlọrí ògo kọ máa fìdí rẹ dáràn so gbogbo orú àwọn arọ ẹlòmíràn máa wọ kó n ti dáa ju bàbá òun lọ toró ń lọ yunifásitì ń bọ́ mbẹ́ tó bàbá yẹn wàláì láì yọ padà yí ọ kí ló ń kọ́ skul náà ibi wọn kọ́ máa kọ́ nóòtù náà rọlá sí tọ́ a máa fojú di bàbá rẹ̀ bàbá tó gbọ́n bàbá tó gbé làákà ìkàlẹ̀ tó yẹ pé èló la fẹ́ ti sán torí ẹ ọ bá tó bàbá rẹ̀ rárá rárá ebi bàbá rẹ̀ ti rí tiẹ̀ sí ẹnu ẹ̀ ni wọn náà wà ọ gbọ́n tó má mi rẹ o wàláì tó láì má mi mi ògì ní sẹ́tà tí fi ń sanwó skul rẹ̀ ń ṣe bàbá ńlá wàhálà wọn á lọ gbóyún ẹyẹ wọn náà ń kíyàn amálẹ wọn láwọn má mi máa sojú sí ọgbọrọ so àwọn kò mí èèyàn wọn tún máa kó mí ẹran kàlà kọ lọkọ tó da nìdùnnú bàbá àtìyá rẹ kò gbéyàwó lọ́nà tó da nìdùnnú bàbá àtìyá rẹ má dán zìnnà wọ àwùjọ máa ń báyàn jẹ àwọn ọmọ dáadáa pọ̀ àmọ́ látàrí tí wọ́n rí láyìíká wọn àwọn náà dó ń ṣekúṣe àwọn náà dó ń ranù má darapọ̀ má àwọn ọmọ abú kí wọn náà má bàa dọ́ ọmọ abú ọmọ abú máa ń sọ̀sọ̀kúsọ̀ tí èèyàn bá ti ń gbọ́ ìsọkúsọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí wọ́wọ́kuwọ́ èèyàn bẹ̀rẹ̀ sí ṣèṣekúṣe àwọn ẹni tó máa bá rìn tí wọ́n jìyàn dáadáa ẹni tí wọn máa kọ ní ká bẹ̀rù ọlọ pé kí ni ìdùnnú ayé yìí gan fọláàyè tí yẹn bá máa ronú dáadáa rí pé kí ni kí ni kí ni kí ni bàbá kọlọ̀ ń jẹ́ ara lè jẹ́ náwọ̀ ní bàbá rà gbogbo rọ ilé ayé gbogbo rọ ó dìgbà tó bá tó dáràn kó tó mọ̀ pé àsìkò tiẹ̀ já mọ̀ kankan sọ nítorí délé ẹjá túbà lọ sọ́dọ̀ ọlọ́pàá àwọn ẹni tí wọ́n ti ṣubú sínú àṣìṣe fún ọmọ dákẹ́ títúbá àti tọrọ àforíjìn ọlọ́run aláàánú ó lè foríjìn ó lè sàmójúkúrò fún ọ pé lẹ́yìn tó sa idá ẹ bó tilẹ̀ jẹ́ kí wọn ò fìyà rẹ̀ jẹ ọ́ láyé àmọ́ òun foríjìn ọ nítorí òfijọ́ kan dákẹ́ títọrọ àforíjìn aláàánú lọ́lọ́ òfijọ́ kan dákẹ́ kíkábàámà aláàánú lọ́lọ́ torí ẹ̀ ẹjẹ ká ronú pé dà kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ gba tútù bá wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you. àwọn tó wà ní ọ̀pọ̀ pírẹsidẹ́ntì tó gbé wá sílẹ̀ pírẹsidẹ́ntì ní ìpọ̀lẹ̀ kò lẹ́yìn tó gbé wọ́n ti kó ìlú tó ṣẹ̀ wá náà sí àwọn tí ó gbé náà lọ pé ó kúrò sí ìkan tí wọ́n ti pọ̀ sí ìpínlẹ̀ òkèkèjì mẹ́ta tó wà ní ìlú òkèkèjì mẹ́ta ló fi wá sílẹ̀ ó sì ti di ìyàwó sọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀fẹ́ ẹnlẹ lè fi kóòsù mẹ́ta ní bàbàrà nítorí báwọn ti ṣe nǹkan oṣù rárá rárá látàrí kékeré àbí dídàgbà àwọn ni àìsí àwọn jẹ oṣù mẹ́ta ṣùgbọ́n kìí ṣe ń ṣe nǹkan oṣù nítorí ọlọ́run sọ pé yóò ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta ẹ̀yà tó méje méje ni màá tún ṣe ẹyọ kọ̀ọ̀kan yóò lulẹ̀ léra wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó lè wáyé lóṣù mẹ́ta tó pé ó lè wáyé láàrin oṣù méjì ṣùgbọ́n dìbẹ́ǹdì lórí bọ́lọ̀ bá ti ti ara obìnrin tòótọ́ bá yẹ kó ti rí nǹkan oṣù yẹn bẹ́ẹ̀ á lè fẹ̀sùn kàn yín pé kò tí kò lọ́kọ̀ mí kò ti lọ lọ́kọ̀ tó ìbéèrè òní òbí àti mantọ́sẹ̀lẹ̀ ní pàtó náà. ẹlòmíì ò ní kápá láti fẹ́ yàn tọ́ba wọ́n ní ẹni tí ò sí lágbára láti fẹ́ yàn wọ́n á tẹ̀lé tó gbogbo ìgbà tọ́ba ti sùn lọ́ọ̀dà nǹkan ara náà kí ló sí ń dàgbà so.

àmì àlàáfíà ọlọ́run àlọ́ ojoojúmọ́ ní ọ̀sán máa wọ̀ ẹ sì máa wọ̀ bọ́lọ̀ ti dáhùn èèyàn ní pé tó bá ti fẹ́ ọ̀ tó bá ti lọ́kọ̀ ọ̀rọ̀ á ń dà nǹkan ara yóò di sàmì ìgbésí ayé rẹ̀ nítorí kíkí náà tún wá àjẹpọ̀ fẹ́yàwó náà ní gbogbo ìtọ́ ń dáhùn ọjọ́ tètè fẹ́yàwó o máa lè kọ́ fẹ́yàwó kẹ́ máa di pé lóó lóó kí láì máa ń pè náà lóó pàǹkà so yọba àdìsẹ́ o òpè mọ́ gbogbo ẹ̀ tó wúlò kò ti dànù ọjọ́ tètè fẹ́yàwó má tán lẹ́nu lẹ́yìn náà kò lóó tè fẹ́yàwó láfíríkà yìí wọ́n jáwé sóbì ìṣúná àwọn tẹ́ wà tó lè ṣe náà sáà wọlé náà tó àwọn ẹsẹ tó ṣe ló fi máa bọ́ra rẹ bóyá òjò máa ṣe tó máa ṣe tó máa bọ́ra rẹ tó máa títí tó lọ́wọ́ tó sí náà nìkan tó eléyìí lọ pàtàkì náà. ọlọ́run gbógun ní sọ àwọn bàbá rẹ̀ sì ti gbẹ́ sílẹ̀ títí ìgbà wo ló lè ju ara rẹ náà lò báwọn sùúrù jẹ ṣe torí pé ẹ̀wọ̀n bá ní sùúrù jura wa lọ a lè kóra wa ń jánu jura wa lọ báwọn bá jẹ́ pé wọ́n fẹ́ mú lọ fúngbà tó pẹ́ wọ́n lè sọ pé gbẹgbẹrẹ school five years course ní tẹ̀sẹ̀ ìwà sì rí lọ́nà alákọ̀ọ́kọ́ tó lè ṣe sùúrù alámì fàákùmá tó bá ti lè ṣe. but ìgbà míì náà ẹgbẹ́ bẹ̀rẹ̀ sùúrù ní gbogbo àwọn excuse yẹn ṣe excuse. nítorí kí àmọ́ ike bí ó ti tẹ̀tẹ̀ sùúrù náà nù ó rẹ́ ni tó fẹ́ fẹ́ ẹ̀jọ́ lọ́kọ so ẹni tí ó fún lóyún àwọn onígbà yẹn wo déètì bọ́ọ̀lù tẹ̀lẹ̀rẹ̀ sùn láti pé wo aburú yẹn ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn òtọ́ máa yín náà bá ti fi hàn fóun fẹ́ lọ́kọ̀ kí ló dé sẹ́nu kẹta sọ fún ọkọ rẹ̀ pítọ̀ skul tó ti bẹ̀rẹ̀ yóò yọ parí rẹ̀ èmi ò sì ní ìlówó skul tí màá bá a tán fẹ́ sí lọ́wọ́ nínáwó lé lórí kó fi parí skul rẹ̀ àjẹkọlọ ọgbọ ọlájú ọ̀rọ̀ pé yorùbá yìí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك